ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express love love love everywhere gbogbo ibi tá a bá wà ìfẹ́ ni ṣùgbọ́n èyí tá a múnú ẹ̀ ni o èmi àti èyí tó dùn ibẹ̀ la fẹ́ mú tiwa àbá mú ti ìdàkejì love everywhere love lọ́tún love lọ́sì lókè nísàlẹ̀ láàrin gbogbo ẹ̀ kó ṣàṣe kí ni kó kó pọ̀ kó ti di odindin èwo ló wà fún yín lórí ètò lẹ́ni kí la gbé wá fún yín ewu lẹ́fẹ́ gbọ́ ẹ mọ̀ pé tá a bá ti dé ìpele kejì báyìí mo ti bẹ̀rẹ̀ lóní pẹrẹu ṣùgbọ́n kí ó tó rí pé a lọ sínú ẹ̀ fún àǹfààní ẹ̀ tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ̀ ṣe ń wo ètò yìí Miliki Express lélẹ̀ Miliki Express ṣe wá gbọ́ express yẹn ó lọ sùn àìdẹ̀mọ́ pé mílíkì kò ń tán bẹ́ẹ̀ kò ń tán bẹ́ẹ̀ tó bá ṣe ń ṣàn lọ àfi sùn àwọn ọ̀nà kan ni bẹ́ẹ̀ ni kò ń yíjú padà orí express yẹn ni kẹ́ rọra máa dúró lé kẹ́ ẹ mọ̀ pé tá bá ṣe ń múlẹ̀ tán a máa forí gbáǹdì èwo ló wá fẹ́ ṣẹlẹ̀ lórí abala àkọ́kọ́ kí ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àwọn top five musical celebrities tó jẹ́ pé orin náà ń kọ wọn ti ṣègbéyàwó ṣùgbọ́n wọ́n ti bímọ ẹ jọ̀ọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ o kò yé ìṣe rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn kò yé mi top five music celebrities tó jẹ́ pé orin náà ń kọ gbajúmọ̀ dẹ̀ ni wọ́n wọn máa rì ṣùgbọ́n agbọ́n pé wọ́n bímọ kò ṣáà ṣe pé fúnra ara wọn lọ bí ẹ jẹ́ àwọn máa wọ̀n lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kọ́kọ́ mú láti òkè kí kọ́kọ́ mú látòkè wá Wizkid ẹni tí a mọ̀ sí Ayọ̀dèjì Ibrahim Balógun bẹ́ẹ̀ ni òun náà ní ọmọ kan ó ní ọmọ kan tí a porúkọ ẹ̀ ní Bólúwatifẹ́ Wizkid bímọ kan ṣùgbọ́n Wizkid ò tí màárì kò tí màárì ṣùgbọ́n ó gba ọmọ yìí o ó gba ọmọ yìí ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó wà lọ́wọ́ òun ṣètọ́jú ọmọ ẹ̀ Wizkid lẹ́ni àkọ́kọ́ tí a mọ̀ pé kò ṣègbéyàwó bẹ́ẹ̀ ó ti fẹ́ oríṣiríṣi obìnrin lọ́tún lọ́sì gbogbo ẹ̀ láti ilẹ̀ à ń tẹ̀lé láti rẹ̀ títí di ẹni eléyìí ṣùgbọ́n ó ní ọmọ kan kò dẹ̀ tí ì ní ìyàwó bí ìdẹ̀rù bẹ́ẹ̀ bàbá dẹ̀ ti ṣetán láti ṣègbéyàwó láàárín ìsìn ẹwọ ọdún méjì sí ìgbà tí à ń wo ìgàn mi rò bí a pé bàbá ti ń gbáradì pé mo fẹ́ ṣe ìgbéyàwó Wizkid lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa sọ̀rọ̀ lé lórí táwa ni ẹnì kejì ẹ má dá mi dúró ó yá èmi ọmọ bàbá olówó ee iṣẹ́ ẹni ó ní pé kó má dá òun dúró ṣẹ́gbà tó tẹ̀síwájú náà àwọn orin ẹ̀ ó tún ní èkùrọ́ lálábàákú ẹ̀ wá obìnrin àkọ́kọ́ bójú ń rọ́ òrọ̀ lóyún bọ́ọ̀rù ń rọ́ ó bímọ wọ́n dẹ̀ ṣègbéyàwó ìgbà yẹn lẹ́yìn ìgbà tó bímọ kínní gbàm à ní pé ókè bàbá ti bímọ kan o ìgbà yẹn tún wò síwájú di àtúgbọ́ èkùrọ́ lálábàákú ẹ̀ wá lóbìnrin kejì bójú ń rọ́ òrọ̀ lóyún bọ́ọ̀rù ń rọ́ ó tún bímọ fún ọmọ di méjì àwọn yorùbá dẹ̀ bọ̀ ikọ́ ní di méjì kínú bí ni bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n bàbá ò tí máa rí o ẹ kúrò lórí ẹ̀ dá padà bàbá ò tí máa rí ṣùgbọ́n bàbá ti ní ọmọ méjì Davido ó ti lọ́mọ méjì pẹ̀lú ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ currently ó dẹ̀ ìwà pé I am looking for my sister ṣọmọ my lover o ṣé ọmọ ló dẹ̀ wà pẹ̀lú báyìí ṣé ọmọ ò tí bí kankan fún ṣùgbọ́n àwọn méjèèjì yẹn wọ́n ti bí ẹyọ kankan fún ìyẹn Davido táwa ni ẹnì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni Wande Cole Wande Cole bẹ́ẹ̀ ni Wande Cole ti ṣègbéyàwó ṣùgbọ́n ó ti bímọ kan síta ó ti bímọ kan síta ó dẹ̀ ṣètẹ́wọ́ gbà ọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ jẹyọ lẹ́nijọ́ mẹ́ta ìyàwó ní pé ó gbọmọ lọ́wọ́ òun ó fòun sílẹ̀ hmm. Áfíríkà lórí ẹ̀rọ ayélujára pé nǹkan tó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n a sì ń bẹ̀ àmọ́ ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn nǹkan táwa mọ̀ ni pé Wande Coal ní ọmọ kan ṣùgbọ́n kò tí ì ṣe ìgbéyàwó ìyẹn ti Wande Coal. táwa lẹ́ni kẹta ẹni kẹrin tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹni kẹrin òun náà ni Flavour tá bá ti rí tó ti ń yí nábàáníà eh, tó ti ń yí láti eh, wá pọ́lọ́pọ́tọ́ pọ́pọ́ pọ́lọ́pọ́tọ́ pọ́pọ́ pọ́lọ́ Flavour nábàáníà ṣẹ́rí àwọn ni mo tún ṣe bẹ́ẹ̀ ní gbé fún mojúbà wọn yẹn ọ̀kọ́kọ́ ṣe pọ́rọ́pọ́tọ́ pọ́rọ́pọ́tọ́ pọ́rọ́pọ́tọ́ ìkíní gbà ó tún ṣe pọ́rọ́pọ́tọ́ pọ́rọ́pọ́tọ́ pọ́rọ́pọ́ ìkejì ó di gbà ó tún ṣe pọ́rọ́pọ́tọ́ pọ́rọ́pọ́ ìkẹta ó tún di gbà so ó ti di ọmọ mẹ́ta pẹ̀lú wọn lọ́tọ̀ọ̀tọ̀ kó dẹ́ tí màá rí nǹkan tá a mọ̀ nìyẹn flavour tí màá rí ṣùgbọ́n bàbá ti ní ọmọ mẹ́ta ọmọ mẹ́ta tó solid ìgbà tí jẹ́wárí ìgbà tí kẹta máa wọlé ọkùnrin ló wá wọlé gbàm àwọn ètò kọ́kọ́ bí obìnrin kínní obìnrin kejì ìgbà tó máa di kẹta báyìí ó fi ọkùnrin lé bẹ́ẹ̀ ni flavour la tún mọ̀ pé bàbá tún ní ọmọ síta táwa ni ẹnì karùnún tó kó gbogbo ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ tó kó e pátápátá òun náà ni Timaya Timaya egbèrè pápá wọn náà bá yẹ ọsà àbọyẹ máa ń sọ àní gínígíní báyà báyà gínígíní báyà báyà bẹ́ẹ̀ ni Timaya náà òun náà ni ọmọ méjì Timaya ò polówó ẹ̀ síta pé mo ṣègbéyàwó mo ṣègbà mo ṣàwó ṣùgbọ́n àmọ̀pọ̀ ná ọmọbìnrin tó rẹwà rùmúrùmù rùmúrùmù báyìí fine girls tó rọra ní wọn méjì sínú ilé wọn bẹ́ẹ̀ ni àwọn márùn-ún tí mo ní àǹfààní àti dárúkọ rèé tí mo mọ̀ pé wọn ò ṣègbéyàwó ṣùgbọ́n gbogbo wọn pátápátá lọ ní ọmọ. lẹ́yìn bàtà tí wọ́n gbọ́ gbogbo eléyìí orin wo la fẹ́ lọ jó sí ẹ jẹ́ a lọ gbọ́ bù bù láti ẹnu Kcee featuring Techno, bẹ́ẹ̀ ni àwọn tó ní jó ẹja lọ gbọ́ bù látẹnu kéésì featuring Techno. mo sì wà mí mi tí kúrò mi ó sì wà ń lẹ̀ ó wà ń lẹ̀ ó wà ń lẹ̀ lónìí gidi ó yá ẹgbẹ́ bọ́ọ̀dì ẹja lọ jó sí yẹn.